nítorí àsìkò ìjọ ọba lọ́sọ̀tọ̀ àti wa iṣẹ́. Àìsí lọ́sọ̀ ọ̀pọ̀ wa, mo bá ní sọ́yọ̀ ìṣẹ́. Ṣé ní pé àwa ní owó tí a lè láti lọ bá níbẹ̀ ilẹ̀ ta sí ilẹ̀ ta sí. Bàbá wa ṣàìsùn lẹ́yìn bí tí wọ́n jẹ́ ọ̀rẹ́ bàbá tí wọ́n á lójú alájìrà ìlú ẹ̀dá lójú ṣé àtúrà ni ó kọkàn náà làwọn bàbá ló ń jẹ́ àwọn làmọ́ wá bàbá tí wọ́n á bàbá wá lọ rà bẹ̀. tó ara ń tà ní pẹ́ sí ṣé pé àwọn ní padà jókòó tí ẹ̀yin bàbá náà kò tí wà láti. Kí bàbá náà tó bọ́ fàlùkì wa, ọlọ́run gbogbo Islam pátápátá ọlọ́run tó bá gbà. Tí wọ́n ń ṣe òwe, tí wọ́n ń tọrọ lókùn padà sáyé wá tó ṣe ọlọ́run tó sọ̀kan. Abẹ́yìn bàbá náà dúpẹ́ wípé bẹ́ẹ̀ ṣe gba àfọwọ́bọ fáláyé tó fi nínú ilé yìí ṣe ǹtẹ́ ìbálòpọ̀ ọgbọ́n lóore àwọn ìjọ òbí mọ̀ ọlọ́run ní ń lò ìlànà wípé nínú nǹkan tó bá difficult tó ní òye tó máa bá ní kí ọmọ yẹn kiri tọ́rọ̀ ẹ̀sìn yìí láti wá máa là á yé àwọn tó jẹ́ àgbàlagbà ọmọ ilẹ̀ torí pé ojú ní lọ́sùn bí àpá kí wọ́n náà máa sọ fún akẹ́kọ̀ọ́ tí ó lè níta fi ń ṣe kí ó tó fẹ́ ya rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ jùlọ sẹ́nu àwọn àgbàlagbà wọ́n sì dúró sọ ọba tó wá rọ̀ ní ìlébẹ̀rẹ̀ lálẹ́ ìlẹ̀ ṣe ẹ̀yìn lọ́dọ̀ ti wí pé ibi tó wọlé wà ní pé kẹ́ gba àwọn ọ̀dọ́ láàyè ẹ fún wọn láǹfààní lọ́pọ̀ nǹkan ìdíjì ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ lánàá àwọn yòókù dà tó ẹ̀yin tẹ́ fẹ́ tẹ́ fi wá ń rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa níbi ọdún mẹ́wàá sẹ́yìn kíbùlà rẹ̀ ní ìsìn kíbùlà mi bí èyí bá dá sọ lọ́dún mẹ́wàá sẹ́yìn yóò kààbù yóò kààbù ìṣètò ọgbẹ́ tó bá ń gbé ìjọba bá fi kalẹ̀ fún ọ̀rẹ́ ìtì bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe abẹ́ ìjọba tó lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ṣiṣẹ́ o dáadáa tó ju ní ti wá ń rí tẹ́ ẹ̀rọ fún ọlọ́run lára fún àmúfá ọlọ́run ní ìjọba ládàá rẹ̀ oore fífi bẹ́ẹ̀ bí kí èèyàn wúrọ̀ fọlọ́run bá ọlọ́run ò ní dọ̀ ìlànà bó bá rà ní bàbá àdúpẹ́ lọ́dọ̀ náà ẹ̀yìn ìyá wa náà bàbá yín dúpẹ́ lọ́dọ̀ náà ó ṣojú tí náà mọ́sálásí ti wà bí náà ní ṣe ìsọ̀tọ̀ ọdún ìsọ̀tọ̀ ọdún bẹ́ẹ̀ ni oṣogójì ọdún pa bẹ́ẹ̀ ni ìwọ́n abẹ́mọ̀ gbà tí mọ́sálásí ti jẹ́ mọ́sálásí gbà ìsọgójì ọdún ọba tó wá jẹ́ pé ìfẹ́ ìsìn náà ló da yín ó dàtọ̀ jọ ó jẹ́ kẹ́ láṣẹ pẹ̀lú orí ẹ̀sìn. Ìtì máa ń sèyàn pé pé ọlọ́run mọ̀ kí òun máa ọlọ́run fi sọ pẹ̀lú rẹ̀. Ìdí ẹ dojúkọ àwọn ọmọ òbí kọ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ ni wá wùlí kẹ́sẹ̀ ṣètò àwọn ọmọ òṣèré dáadáa bí bẹ́ẹ̀ ti ṣe wọn. Bàṣẹ ṣe lágbà fún òbí ọmọ wa ṣùgbọ́n àwọn bàbá wa náà bẹ́ẹ̀ la ṣùgbọ́n àwọn ọlọ́run bá yóò kọ́ àpọ̀ sálẹ̀ tẹ̀lé náà. Ilé yìí la fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa àtọ̀rọ̀ àtàlátù pàdé ọ̀kẹ́lẹ̀ àwọn tàbí àti àwọn ará ilé àlẹ́lẹ́ ọlọ́mọṣà àtàlùkẹ́ lẹ́yìn ìgbà yẹn ni wá bọ́ sí ọ̀dọ̀ lọ́gbù wa àbúyẹ̀ sí ọ tó lẹ́mìí dáadáa tó sì lámìí dáadáa àbúbìrì ọlọ́mù ọlọ́mù kọ́ yìí máa ṣe ẹ̀ṣẹ́ yìí ibi tẹ́yìn máa fi máa tí àwọn bàbá fi jókòó tì mí àti dúró tì mí báyìí ọmọ ìgbẹ́kẹ̀ nìkan ó tì mí. bàbá ṣe lájọ alẹ́ ìtàkùn ọlọ́run jẹ̀kẹ́ onílẹ̀ ìlà yín kẹmọ́ àgàbá ìròyìn tó báyìí kò ṣe báyìí ọlọ́run kan ní màá ṣe. tí ó sì jẹ́ súnà Muhammad ṣe wá ọlọ́run ó ń bẹ̀rù ọ̀rọ̀ fún yín láti gbèdé kó àwọn bàbá wa yóò sì rọ àwọn bàbá náà láti ká àwọn olóògbé gba òdodo tẹ ẹ bá ń sọ gbogbo ọlọ́run pé gbogbo nǹkan tá à ń lẹ́bí òṣè ọlọ́run gbogbo wò lọ gbogbo tá à ń lẹ́bí wa ṣe pátápátá ọlọ́run wò lọ ọlọ́run ìwé láti ìyá lásán sára kí àwọn afáwa náà tí wọ́n jókòó ní ẹgbẹ́ ọlọ́run bá ń ṣe dáadáa fún ẹ̀yin náà ló ti ìmọ̀ràn ọlọ́run tó bẹ̀rẹ̀ náà ọlọ́run tó ti ọlọ́run yóò ní dáàbò Eh, nínú àwọn ọmọ tìyí náà ọlọ́run kò tẹ̀ sí owó jà fà láwọn lọ́pọ̀ ọlọ́run fà fà yọ kí o gbọ́ wọn jà fà lọ́dà eh, ọmọ tó bá jà fà ọ̀rọ̀ yẹn kọ́ ní kíkẹ́ òrè pọ̀ ṣùgbọ́n tó bá ní lágbájá àfà rẹ̀ ojú ẹni pé yóò mọ ojúṣe rẹ̀ sọ́nà yóò sì mọ ojúṣe rẹ̀ sáwọn òbí ẹ̀ náà ó jẹ́ pé ọmọ tó bá ń rìn ní lànà ẹ̀sìn òun náà là á jèrè ọlọ́run tó gbọ́ wọn pátápátá àfà ní kò ṣe wọn aṣíwájú ní kò ṣe wọn nínú ayé látòdì aláṣọ sáàmì ẹ̀yìn ìwà wa àtẹ̀yìn ìwà wa mi ò bẹ́ẹ̀ lọ jìnnà níbi ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣe fún wa ìdí mo tún gbọ̀n ní pé orí Islam ní gbogbo wa wà pátápátá àbá nínú orí ẹ̀ ní ọlọ́run sì ló jẹ́ kẹ́sẹ̀ ní orí ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n mọ̀ ń pèèyàn ní orúkọ ẹ̀sìn ó lè máa jẹ́ ìmáàmù ó lè máa jẹ́ àfa ó lè máa jẹ́ ẹlẹ́hàá aláàjì aláàjà àmọ́ tó yẹ pé lọ́dọ̀ àwa èèyàn ni ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò ló kọ́ rí o ẹ̀sìn Islam tá a lọ ṣe yìí àwọn èèyàn àgbàlagbà ló sọ wípé ọbẹ̀ tí ó pọ̀ kì í kan ó fi hàn pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fi hàn pé ọ̀sẹ̀ ló ń bàjẹ́ ẹ̀yin náà ló ń bàjẹ́ kódà bẹ́ẹ̀ yẹn bá ra ẹran ní olé bí ò bá ṣe omi tó àgbò ìjẹ ẹran yẹn ó bàjẹ́ ọmọ wa àgbàbà wa tó wà níkàlẹ̀ ṣe rí bí àwọn tá a sọ yìí ṣe máa ń bàjẹ́ ìsìláàmù náà máa ń bàjẹ́ tẹ́ran bá bàjẹ́ yóò mọ̀ ọ́n tẹ̀yìn bá bàjẹ́ àápè lóko ìsìláàmù náà máa bàjẹ́ ibi tó ń wá léwu sí ni pé kìírùn jáde ó kọ èéfì padà tí ìsìláàmù ó sì ti bàjẹ́ ẹlẹ́yà lè fi kó dídí kejì níwájú ọlọ́run àmọ́ sẹ́pẹ́ ẹlẹ́yà náà ni ó aláàjì lè dídí kejì níwájú ọlọ́run aláàjì náà lánàá pé torí eléyìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ọmọ wa ìtọ́nà ọba aláwọ̀sùn àdálá tó fi ṣe ìdásí àtúnwọ́n náà lọ́pọ̀ àǹkẹ́rì ọlọ́run ní yá ayọ́ lẹ́lẹ́ ní àmọ́nà sákòlọ́ ẹ̀yin mú mi ní ẹ̀pá yọ̀ ọlọ́run akọ̀tù kọ́ọ̀tì ní ti pàápàá bẹ̀rù ọlọ́run ọba ẹ̀rí ti pàápàá yẹn kọ̀kọ̀ ló wà ó ń bẹ nínú ẹjọ́ pé kírun kírun ni àmọ́ ó mọ tó ń gbé sẹ́ẹ̀kù létí tọ́lá ọmọ tí ń bẹ níkọ̀ọ̀rọ̀ yàrá ti tó akólé lórí kí ìrògbìn la mọ̀ sí àmọ́ wọ́n mọ ilé ibi tí máa ń wá bàbá kan lọ tí máa ń pé bàbá yìí ẹni òun fẹ̀yìntì ni aláfẹ̀yìntì ni bàbá ń gbẹ́jọ́ òun ìjọ ṣẹṣẹ gbẹ́rẹ́ wọn ṣe fún ìjọ kọ́ wá lọ wẹ̀ lójú ìjọ méje ìgbé lọ wẹ̀ ìjọ wíwẹsẹ̀ ìjọ yíyẹ̀wò fún wọn bá yẹ̀wò èyí bá ń ṣe báyìí kò ní lábọ̀ lẹ́dọ̀ ọlọ́run ní tẹ ẹ bá páyà ọlọ́run bá ní gbangba ẹ páyà rẹ kọ̀rọ̀ wala tamutunna illa wa antum muslimun jẹ́rẹ́ tí ò jíyàn bẹ́ẹ̀ tí ò síyàn bẹ́ẹ̀ ni pé gbogbo wa làámù ọlọ́run ní ìjọ́kíjọ́ tẹ̀ ń bá ń bọ̀ wá pàdé ẹ jẹ́ kó já pé ẹ make sure kó dá yín lójú pé ìsìláàmù ní kò ní ẹ gbọ́dọ̀ kú láyé àfi kí islam ní ó dúró déédéé gbogbo ẹ̀yin ò mọ̀ bàbá bàbá àdó ayẹnikẹlẹ yìí ọmọ ṣáájú bẹ́ẹ̀ lọ́nà ó sì gbà fún gbogbo àwọn tá a daṣọ ìbò yẹn pátápátá àní ṣáájú yẹn lọ ọlọ́run sì kì í nílò náà lùkùránì àti gbogbo wọn náà pé a gbọ́dọ̀ pàdé òun ọlọ́run àti káríkà gbé ìsìláàmù pàdé òun ọlọ́run díẹ̀ ló fi wá pàtàkì gbogbo ní bàbá wa ọlọ́jẹ́ gúnlẹ̀ láyọ̀ ẹ̀yìn gbọ́n wa ọlọ́jẹ́ gúnlẹ̀ láyọ̀ tó bá yá ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dàgbà àbẹ̀lọ́ kẹ́ẹ̀dó orílẹ̀ yẹn bá jó gbogbo títí máa ń ṣe ní òní lè ṣe mọ́ àmọ́ bí yẹn bá dàgbà ọjọ́ orí ọkàn mọ́ síwájú ìjà ẹ̀sìn bàbá ti pọ́ndrẹ́dì pọ́ndrẹ́dì o ẹ̀sìn bàbá ti pọ́ndrẹ́dì àwọn ní mọ̀ rìn lọ́nà kan bẹ́ẹ̀ lọ́nà ó ṣe fún yín ah. ẹ ní gbọ́ àgbà ní dá inú tí ò dá téèyàn máa ń bẹ náà téèyàn wà sọ pa rẹ̀ ogbó ànábì a máa ìsọkúrò níbi ogbó ànábì ní aláwùmọ̀ yìí ni àwọn òbíkà mílẹ̀ àárọ̀ ìrẹ́ ọlọ́run mò ń wà sọkúrò níbi ogbó àgbà ní dá ẹ̀ ní ogbó títí tẹ́ pàdé ọlọ́run ẹ̀ pàdé ẹ̀ dáadáa ọlọ́run wa ní bàbá wa tó wà ní kalẹ̀ èyí tí mi fẹ́ jẹ́ ká mọ̀ ní pé ìsìláàmù máa bàjẹ́ bí ìsìláàmù wa ò ṣe ní bàjẹ́ ó pàtàkì ká mójútó àwọn tí wọn ní máa ń ba ìsìláàmù jẹ́ òun ni mo fẹ́ là hàn wá ọlọ́run bá lọ sọ sáà lọ́la kó jẹ́ pé ẹlẹ́sìn yìí mo délé òun àkọ́kọ́ mbẹ̀ níta fi ń sá fún àánú sá fún nílá rẹ̀ àbúkù wẹ́wẹ́wẹ́ àṣírí òun gbogbo bàbá wa ọlọ́run sèyàn lẹ́lẹ́gbọ̀n nílá ẹ̀bọ́n ń bẹ kékeré ẹ̀bọ́n ń bẹ gbogbo ẹ̀ làbùkátà kájà lò ní bàbá wa àwọn àgbàlagbà ló bí ó sì dàgbé lójú pé tẹ bá ní máa ká máa kà lé ní èjì ààrí ẹ̀yin bàbá wa tẹ wà ká lè tẹ mọ̀ wípé àwọn bàbá yín nínú àwọn tọ́lọ́ ń kẹ́ lóbi ká mú ewé ká mú ètò ewé tẹ̀gbẹ́ ó sàǹfààní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àbá wa táwọn ò lé àǹfààní àti ìṣẹ̀sì débi tẹ́yìn sí dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọkọ mọ̀ tó yẹ pé ó ti túmọ̀ sí wọn. tẹ́lú wọn tó bá jẹ́ mẹ́rin lọ káfẹ́ mọ́. Alẹ́bíwa Muhammad sallallahu alaihi wa sallam. Alẹ́bí ní ìnàbá àlùzàlàdá àwàdàwà ọlọ́run sọ ọlọ́run ló sọ gbogbo àìsàn kalẹ̀ bí ti wá ló sọ gbogbo àìsàn kọ̀ọ̀kan kalẹ̀ ní sọ ìwòsàn rẹ̀ sí nínú ìwáyà kan lẹ́nu ní àlílọ̀ nìkan ní àlílọ̀ ní wájà nílọ̀ ìlọ̀ ìjà nílọ̀ ẹni tó mọ̀ mọ̀ ẹni tí ò mọ̀ ò mọ̀ á sẹ́rí ibi tá a bá ti ń wá ìwòsàn bóyá fún aláàárẹ̀ wa ẹ má jẹ́ àmú tọ́nà ọba ọ̀bẹ̀ gbogbo pẹ́nìkan sàárẹ̀ ó lè di kún mú sí tutù bàbá ọlọ́run ti jẹ síbẹ̀ mọ́mọ́ wa ọlọ́run ti jẹ wọ́n wúlò ẹ̀ fi yín lágbájá ń sàárẹ̀ wọ́n ní bí ọba bí ọba dìde yóò gba òdìdí ẹran ìlànà ẹ̀kọ́ tá à ń sọ nìyẹn ìwòsàn lásọpọ àwọn wá àti bọ́ọ̀bì ẹ̀bọ bàbá màmá ọlọ́run náà ń jẹ bẹ́ẹ̀ ni ó sì jẹun alówá ní kálọ̀ pẹ̀. ọlọ́wọ́ bá ní mọ́ owó èèyàn sàn gbogbo àárẹ̀ tí bá ń ṣẹlẹ̀ kẹta lákàtà àwọn pátápátá ọlọ́run lè já àgbè sí. bá a bá lọ ilé ìwòsàn bọ́lá ń bá ní kó gbọ́ bí ò bá gbọ́ ilé ìwòsàn ẹ má jẹun fún wa mọ̀ràn gbogbo ẹ lọ fẹsẹ̀ ilé ìtàn òfin ti jẹ́ bẹ́ẹ̀. arabi tá a ti ń jáde kó olú ẹsẹ̀ tá a fura sí ni. ó kọ́ wa ò ní padà aláàjì náà ó kàn ò ní padà alájà náà ni ó kàn ò ní yí padà ìmáàmù náà ni àmọ́ ní kété táwọn náà bá ti gbọ́ ọ̀rọ̀ pé ẹnu fẹsẹ̀ lè tọ́ àwa náà wá fẹ́ wọ́n lé tutù ní ojú mọ́ wọ́n lé wọ́n lásìkò sí eléyìí pátápátá ni wọ́n tó sójú rẹ̀. ọlọ́run bá lọ́ọ́ sùn káàrọ̀ wíwà dáadáa kó ní amọ̀dé bí oní amájèbí ẹbọ tí wọn bá ti ń sọ̀rọ̀ ẹbọ ká má mọ rò wípé ẹbọ kàǹkà tí máa ń ka igúnláyà tí wọn máa ń gbé sórí ìta nìkan ní ẹbọ ara ẹbọ ni ká máa wọlé tọ̀ àwọn àbá tọmọ bá ní yẹ̀ wò ṣé ọmọ tọmọ wá fẹ́ fẹ́ yìí iṣẹ́ tọmọ wá fẹ́ yàn láàyò yìí sọ bá ìràwọ̀ rẹ̀ mu ẹ bá ní ìràwọ̀ rẹ̀ ìlànà ẹbọ ni àdúrà ní kẹ́ ẹ ṣe gbogbo táwọn ọmọ yín bá fẹ́ dáwọ́ lé àdúrà ní ẹ ṣe fún wọn gbogbo ibi tẹ́ ẹ bá yà sí ẹ mọ̀ bá àlọ́lọ́n pàdé ìyẹn ní kẹ́ ẹ mọ̀ ṣe ládùn àbáwọn ọmọ ìlànà ẹ̀fọ́ tó gbajúmọ̀ táwọn èèyàn tẹ̀lé sínú ẹ̀ òní kálọ̀ mọ òkú fẹ́ kálọ̀ yẹ̀wò kálọ̀ mọ yẹ̀wò kálọ̀ mọ bèrè sí ká tẹ̀yọ́nú ògùn sọ̀yẹ̀fọ́ mọ. la ẹ̀kọ́ ní gbogbo ẹ̀ pátápátá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìsìláàmù ó bàjẹ́ o béèyàn bá yẹ dá gbogbo ẹ̀kọ́ tó lọ́wọ́ kọ́ lọ́wọ́ bá lọ́wọ́ fi ẹ àwọn bàbá wa ah! ni ojú wa ò tó wọn bọ́yá yẹn bọ́yá wọn ò sóògùn lẹ́yìn kó wọ́n sóògùn lẹ́nu bí a máa láyà lásán tí wọ́n rò bọ́yá ẹgbẹ̀jì nù yọrọ sì ni ó kàn láyà lásán àmọ́sẹ̀ rí àwọn tá a sẹ́kù òdodo ẹ̀sìn ta bùkátà sí ká síra wa létí nípa rẹ̀ ní gbogbo tó bá jẹ lọ́wọ́ ògùn ẹ̀bọ kámẹ́bà wọn débẹ̀ o kò kankan tó ń ṣiṣẹ́ òkú ìṣí ògùn mò ń ṣe wọ́n ní aṣọ́dún ògùn ẹgbẹ́ bá wọn dá sí o ẹgbẹ́ bá wọn dá sọ́rọ̀ lé o gbogbo ẹ̀ pátápátá ẹ̀kọ́ ẹ̀jẹ̀ wa là á nígbà mo wá sọ gbogbo ẹ̀ yìí mo wá fẹ́ fi hàn wá pé lóòótọ́ tí mò ń sọ yìí ó ti wà náà mọ̀ àmì nínú sọ́rọ́tò bẹ̀sán náà bá ti sọ bẹ́ẹ̀ àyà wa wàrà sixteen ọlọ́wọ́n bá ní kéwìn náà láyé ní ويغفر من دون ذلك لمن يشاء ọlọ́run ọba ó ní gbogbo ẹni ọba pàdé mi pẹ̀lẹ́bọ̀ gbogbo ẹni tó bá kírun tó bá ṣẹ̀bọ̀ mọ́ ó dá àwẹ̀ ọ̀ṣẹ̀bọ̀ mọ́ òun ò ní forí jì í ẹ̀ṣẹ̀ yọ kan tí ò dá forí jì lọ́dọ̀ ọ̀nà ẹ̀bọ̀ ni o ẹ̀yin mọ́ wa ẹ̀yin bàbá wa ẹ̀ jìnà sẹ́kù ẹ̀ jìnà sórùn ilé yìí ẹ̀jìnà sí pèsè ṣíṣe wọ́n ní sábà fẹ́ kẹ́ra wọn mọ́ yá áṣẹ tutù ló bà wọ́n débẹ̀ ọlọ́run ní gbogbo ẹni ó bá dàpọ̀ mọ́sẹ̀ rẹ̀ ó dàpọ̀ mọ́ ní kíkí ó dàpọ̀ mọ́ àwẹ̀ ọlọ́run bá àlá oríkùnrin òbí orí ìjì ilé ìrìn ìjọba láti yá àfi kó tún bá kó tó pàdé lọ. tó bá yẹ pẹ́ sẹ̀ míì ni béèyàn bá ń parọ́ lè rábòrí jìnnà béèyàn bá ń ta tẹ́tẹ́ ó lè lákùnrin jìnnà bá gbogbo náà àmọ́ gbogbo ẹ̀ pátápátá náà sì bá kú sẹ́bọ kódà béèyàn wọná yóò jáde padà àmọ́ ẹ̀bọ èèyàn lè jáde lọ náà lọ ọlọ́run lè fi àná ọmọ náà nínú ẹ̀ òun ni kéèyàn ó máa pa nǹkan sí ibi sàárè ẹ lọ tàjẹ́lẹ̀ ẹ lọ kírun ibi sàárè máa bẹ̀rẹ̀ ibi sàárè máa ṣàdúrà pé bàbá ẹ ti ń sùn ẹ fi ń sùn ẹ̀yin bàbá tẹ́ ẹ tẹ́lẹ̀ ẹjú ẹ mọ́ sùn ẹ̀gbọ́n jù bẹ́ẹ̀ mọ́ gbogbo àlámọ̀rí yín ọlọ́run tó dá yín nìkẹ́ ẹ̀rọ dàrí ẹ̀ ó ṣe tán láti jẹ́ kọ́rọ̀ yìí ó dayọ̀ kọ́rọ̀ yìí ó dán ọlọ́run kò ní já yókù yẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mọ̀já àlàbẹ́yìnàfọ̀ wà bẹ́yìnàlọ́ yìí wà sáà yẹ̀dẹ̀rọ̀kùn wọ̀yẹ̀tà àlùmọ̀ ṣàfà wọ̀yẹ̀tà wákàlà àlẹ́yìn làkọ̀dí káfàrà ìjìmọ̀ àrà ọlọ́run ní ẹ má wẹ́ ní kankan láàrin ẹ̀yìn àtọ́lọ́run ẹ má fi ẹ̀dá kankan sáàrin ẹ̀yìn àtọ́lọ́run gbogbo ẹni ó bá fi ìyẹn sáàrin òun àtọ́lọ́run bá tó ń pe ẹni ìyẹn tó bá ti ní bùkátà ẹni yẹn ní ọ̀nà bèbè tó bá dà òun fẹ́ kó sípẹ̀ òun ọjọ́ ọlọ́run àbọ̀ ẹni ìyẹn ló gbára lé ẹ gbára lé nìyẹn ọlọ́run ẹni ó bá gbára lé ìyẹn àwọn àgbàlagbà wọn sọ pé báyé bá dáná fún yẹn àwọn náà bí ó sọ wípé àkókò tó báyìí ọlọ́run bá lọ́ọ̀yà fúláhìlá ilé náà fi ọ̀rọ̀ ṣùgbọ́n padà mú ìfikàlà tọ́lọ́run bá ti dé sọ́dọ̀ ẹ̀rọ tó bá ti gbọ́rọ̀ òye báyìí ó ti gbọ́nù ẹ̀yin ọmọ wa ẹ mọ́ ní bàbá kankan gbẹ̀jọ́ ẹ mọ́ fa àfa àkànṣe olùfẹ̀yìntì ẹ tẹ́wọ́ yín sọ́nà nígbà tẹ́ ẹ bá ti yẹn jẹ́ tẹ́ ẹ ní kí tọmọlọ́mọ mọ́ dáa tẹ́ẹ̀dúró lójú ọ̀nà pé lágbájá kàkà tí ọba fi sórí ilé fi ẹ̀rọ bàjẹ́ ni ọba tí ò ṣe nílé èèyàn bú ẹ̀sẹ̀ wọn ní fi ẹ bèèrè tẹ́ ẹ bá fẹ́ lọ́dọ̀ ọ̀nà ẹ mọ́ ìgbàlá léèyàn ọmọ ẹ̀dẹ́ yẹn já yẹn kulẹ̀ ọlọ́run bá nìkan ni yẹn já yẹn kulẹ̀ mo ti júwe jíjẹ́ ti bí gbogbo yín lẹ́gbọ́n bẹ́ẹ̀ ààrùn ibẹ̀ náà làwà tá à ń gbé báyìí ibẹ̀ la fi ń sọ gbogbo tá à ń sọ fún wọn bẹ̀ náà la fi ń sọ fẹ́ yòó dáa gbogbo ọmọ èmi wá pé ìwò tí wọ́n ń wò yìí ní wọ́n ń wò yìí níwọ̀ ẹ̀ tí ò ṣe sọmọ́ wọ́n ń wò yìí níwọ̀ ẹ̀ tí ọba tí ò ṣe bá gbé ṣé sábúyẹ̀ sí rọ̀ nìkan ló dàgbà sádùúgbò yìí àwọn yòókù dà ara nù rònú tí ò da nípa pé àwọn ìyá àdúgbò lẹ́yìn ìyá rẹ̀ tẹ́gbẹ́ ìpèpè fún tọ́lọ́ lẹ́wà jókòó tì í kùránì lẹ́ jókòó tì í tànẹ́bì lẹ́ jókòó tì í. ọlọ́run ní sọ̀rọ̀ yìí ní bá mi o. ẹ̀yin bàbá dáadáa tẹ́ẹ̀lì pé tẹ́ẹ̀lì kó tọmọ bàjẹ́ ìbẹ́yìn lẹ́ jókòó yìí ọmọ tí wọ́n bí ń jẹjú yín ààrẹ inú ẹ̀yin bàbá tẹ́ jókòó yìí ìṣèjọ́ tí wọ́n ṣe tán sọ àfà yìí ló kọ orí ìjókòó lẹ́wà wòlẹ̀ wá fi ṣàṣíwájú nínú ni nítorí ta ni nítorí ọlọ́run ọlọ́run yẹn ni kẹ́ ẹ gbára ní kẹ́ ẹ fọkàn tẹ̀ kò sì ní jẹ́ kọ́rọ̀ yóò dà lọ. nínú sílvà fúlàmù èèyàn jẹ́ gẹ́gẹ́ yẹn tó fi à mo lẹ́ni tí mo gbárùkọ tí mo fọkàn tẹ̀ mo bẹ̀rù mo tí mo fẹ̀ jì lẹ́yìn ọlọ́run gbogbo ẹni ọba ṣe bẹ́ẹ̀ ìsìlámù ti bàjẹ́ ọlọ́run ní wọ́n ìdá sá àlàkà ìbáàdí àǹlẹ̀ báwọn ẹrú mi bá béèrè nípa èmi lọ́wọ́ rẹ̀ Muhammad sọ fún wọn pé ní ìkọrí ìbùn mo súnmọ́ wọn púpọ̀ òjìbù dáwà dáadáa màmá ẹ bá ti yẹ jẹ ẹ̀mí ènìyàn tọwọ́ yín bọ̀ ọwọ́ yín yìí náà ní ẹ tẹ́ sọ́lọ́hún ẹ̀sọ́ ń tẹ́ ẹ bá ń fẹ́ fojú gbàdúrà ẹ má gbára lé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbára lé ọ̀kan wọn ò dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́lẹ̀ ṣe bàbá ìgbẹ́jọ́ ìkọ̀kọ̀ náà sí rí àwọn àfáà tí wọ́n dámọ̀ ń sọ alágbo ìbá sì jágbo ní ọ̀dọ̀ ìbá dáa wọ́n ra páàtì àrìyàn dánwò wọ́n lo páàtì àrìyàn oríṣiríṣi táwọn tẹ́ kálà mọ́ ìyìn lọ́wọ́ lẹ́yìn tẹ́ pé ẹ̀yìn gan dá wájú ọlọ́ọ̀dọ̀pọ̀lọpọ̀ ẹdójúkọ̀dọ̀ náà ẹbẹ̀ wọn ẹbẹ̀ ẹbẹ̀ náà lórí àwọn ọmọ yìí ẹbẹ̀ náà lórí àlámọ̀ yìí ọlọ́run kò gbàdúrà yìí kò lè ja ìkùnlẹ̀ ọlọ́run súnmọ́ yín dúkẹ́ ẹ máa wẹ́ tí ó bá yín bẹ̀ lọ́wọ́ ọlọ́run ṣe tọ́tọ́ fẹ́ gbàdúrà yín dúkẹ́ wẹ́ tí ó bá yín bẹ̀ lọ òdòrún ni asẹ̀jì bẹ̀ làkọ̀ ọlọ́run ní ẹgbẹ̀ mí ń dà yín lóhùn ọlọ́run fẹ́ gbàdúrà yín o ẹ̀yin lẹ́ẹ̀ sí ìgbé o mo sì rò pé ìmáàmù yìí ẹsẹ̀ni tí ó mọ̀ sọ pé ẹmú wá àbáyé sàdúà ìtọ́lọ̀ ní a fi pẹ̀lú ẹ̀yìn bàbá àbáyé ọ̀hún àti gbogbo ara yìí ni pé kálà iná yẹ bẹ́ẹ̀ sì sí náà tọ́lọ̀ ń fìjọ ń fi ní gbogbo ọ̀nà náà ní àáfà wa tí wọ́n ń darí ètò ó dùn sí àpò ìgbòlà gbogbo ìbọn bọ̀ sí. nínú tẹ́ẹ̀mì ò fọwọ́ sí ká ṣe omi wípé afẹ́ṣe lọ sí àfún ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa tẹ́ wà níkàlẹ̀ àtúnwá ní kẹ́ ẹ tó sanwó ọpẹ́ kẹ́ ẹ tó sanwó kùránì àkọyẹ kó rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ọlọ́run tó pàtàkì tẹ́ gbọ́dọ̀ gọ́rí a gbọ́dọ̀ dàrí láàánú kẹ́kẹ́ òdodo ọ̀rọ̀ yìí kò lágbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mà bẹ́ẹ̀ bá wá mọ̀ òótọ́ asán ó dáa ó yé ẹ̀sàdúrà fún wa níta àwọn fẹ́ ta fẹ́ kọ́lọ̀ ń ṣe ni wípé àtẹ̀mí àtàwa kátẹ̀lá lẹ́bí wà jẹ́lá gbogbo àwọn ọmọ wa tó ń jókòó yìí gọ́ọ̀yà e, e, e, ògóngórí ẹ̀mí wọn àlìjẹ́lẹ̀ lè fọ́ àpọ́tẹ̀lá lẹ́bí láwọn bá wọn lọ sọ pé Thank you òmíràn náà yìí ni wà ní tẹ́lẹ̀ ọmọ kẹrí bó ṣe bó ṣe bá bẹ́tẹ̀ lánàá bí yìí àwọn tá a gbọ́dọ̀ mọ̀ tá a gbọ́dọ̀ fi ṣe ọlọ́run ó lè mọ̀ nínú ẹgbẹ́ fún wa yìí àlẹ́gbẹ̀ wa níbi àbàtà àbàtà omi àbàtà kan bẹ tí ọlọ́run dáfà ní Muhammad sallallahu gbogbo ẹni ọba ṣe ń tà lẹ́bi ṣe láyé àlẹ́bi ni wọ́n mú adé bẹ́ẹ̀ á mú mi bẹ́ẹ̀ tá a bá ti múlẹ̀ kan òbẹ̀ òtún bẹ́ẹ̀ yàn máa ànábì tó tọ́pá àdìjọ́ náà wọ́n máa lé àwọn kan padà ń bẹ̀ wọ́n máa lé àwọn kan padà ń bẹ̀ ànábì ní ìwà máa fi àwọn àlùmọ̀ mi àwọn àwọn ìjọ mi àwọn ìjọ mi lẹ́lẹ́ yìí wọ́n yà ìgbà tó wà ń bẹ̀ ni wọ́n ń ṣe dáadáa ìgbà tó ti sí ń bẹ̀ mọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ṣe ká má bàa mọ sí nǹkan bí tá a sì mọ orúkọ àǹtẹ̀ lánàá bí mo mọ wa èmi ò mọ yín mo mọ̀ pé yín mọ̀ tó mọ ẹ̀ bá wọn tó bí èmi kò sì ní dọ̀lá lè sí kí n yálé wá bá yín pẹ̀tọ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ lánàá ẹ àti bí gàrí lẹ bá ní ẹ̀fún mi àrí ẹ̀kẹ́tọ̀ àwòrán ń sọ fún yín tí ó jẹ́ kẹ́ rí ìyọnu ọlọ́run tí ó jẹ́ kẹ́ rẹ́yìn ànábì tòsí tọ́bádà kìyàmà ẹ̀mọ́ ní àfa àfa àti mọ́ bá mi ń ṣàdúrà ẹ̀mọ́ tó sọ fáwọn ọmọ yín pé ọkọ̀ gbọ́dọ̀ láàfa àti ọmọ ẹ̀bọ ṣàdúrà ẹ̀yin gẹ́gẹ́ bí òbí gbogbo àwọn ọmọ ìfiwà kalẹ̀ yìí èyí tó ga jùlọ àdúrà yín bá ọmọ yín ṣèjẹ tí ojú ẹ̀mí àtìdẹ́tì wà jẹ́lẹ̀ ṣe rí ibi tọ́lọ̀ ń fi gbígbà àdúrà rẹ̀ sí ọ̀dọ̀ yín kẹ̀kẹ́ èyí tẹ́ jẹ́ yá àfàwọ̀ Abdullahi bin Abbas ní bá bí iṣẹ́ ẹ̀hún ó bẹ́ẹ̀ ni kí wọ́n sọ pé àwọn wọn gbogbo táwọn bá fún láyé tí kọ́kọ́ mọ́ pé sòlóbì ní pàtàkì jùlọ bílí yìí bá lòun lè yà lọ bá yà rẹ̀ kó ṣàdúrà fún un wọ́n wá bí abúlé ìbúlá bá fi jọ pẹ̀lú kí ló jẹ́ gbogbo ìgbà kò sí rò bùkátà tẹ́ ìbẹ̀rẹ̀ gbogbo wa ìlú ìtẹ́ bí ilé rẹ̀ pé só lè yà á ó ní mo ti gbọ́dọ̀ lẹ́bi sọ wípé àlẹ́bi ní orí àdúrà bóyára gbà tó àdúrà tí ìyá bá fi kọ́ mọ́ àdúrà bóyára gbà ẹ̀yà wà lẹ́wọ̀ àfà lọ́wọ́ ẹ̀ ọmọ mi ni ẹ bá ń fẹ́ náà fún un nígbà tó yẹ pé ọ̀dọ́ yín gẹ́gẹ́ ní gbígbàdúrà wa ẹ má káàkiri ẹ má káàkiri àwọn àfáà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lọ sọ́dọ̀ wọn ìjókòó náà ń wọn lọ́wọ́ ìṣekúṣe náà bá wọn ṣe èyí tá à ń sọ pé òun lọ̀rọ̀ ọlọ́pàá yóò jẹ́ kó ṣe wá láǹfààní inú tá a gbọdọ̀ ṣe ni pé kásọ̀pá lábẹ́ àtàsáàrin àwọn àtọ̀lọ́ ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì inú tó yẹ pé bẹ́yẹn bá pera rẹ̀ ní mùsùlùmí tó bá fi lọ ní alàgàtà ìdíwà ìjẹ́ náà lọ. ẹlẹ́ẹ̀kẹta ká mọ kèfèrí ní kèfèrí ká mẹlẹ́bọ lẹ́lẹ́bọ mọ́lẹ́mú yóò káfíńtì ní mùsùlùmí àwùjá kàfé ó fúri yìí àwùjọ àbọ̀bẹ̀ àbọ̀ àì pé àwọn náà sì ti ẹni o ìta sọ ni pé orí ìyapa ọlọ́run ni wọ́n wà wọn ò ṣe tọ́nà wọn bá fẹ́ kí wọ́n ṣe ẹ̀yìn ya wa ẹ kú bẹ́ẹ̀ wọ́n lé lẹ́gùn kan kọjá lọ sí ẹ̀ka èrè ọlẹ́ẹ̀mí o kí ni ti ní tẹ́lẹ́gùn ṣe náà egun náà fẹ̀yìn sí i ìbẹ́yìn lẹ́rọ́ tẹ́ẹ̀lẹ́ẹ̀tẹ́ẹ̀ tàbí borí yìí àdẹ́bìlẹ̀ tẹ̀lé àdẹ́bìlẹ̀ nífẹ̀ẹ́ sí ìjọba irú yí kọ́ ni ọmọ sọ a ah, ọkọ̀ ọkọ̀ mi o bíṣọ̀bù bá sọ lé bí ara bá olùkóso ọkọ̀ mi o dákun ti yí kọ́ ẹ̀yìn kọ́ lẹ́mọ̀ wíbá wọn wípé àwọn ẹlẹ́bọ̀ lọ ẹ gbọ́dọ̀ bá wọn ẹlẹ́bọ̀ ẹmọ̀ wọn lẹ́lẹ́bọ̀ ẹ sì mọ́ bá wọn ṣe ìsìláàmù ń fẹ̀sẹ̀ àdàlú bí èèyàn bá fẹ́ ṣe náà kó sí bí èèyàn bá fẹ́ ṣe nǹkan míì kó ṣe nǹkan míì kámẹ̀ yìí tó ń ṣe kó yẹjú ẹ̀sìn lámọ̀ yìí sí ìsìláàmù lágbègbè tẹ́ jókòó yìí wọ́n àti alùpùránì láfẹ́ ṣe tẹ́ jáde wá ìtẹ́ jókòó yìí ọlọ́run bò nílò yìí ládàá rẹ̀ àwọn tó bá jẹ́ lẹ́bọ ẹjọ́ ìpẹ̀lẹ̀ kò ní wọn ẹ má pè wọ́n bí àwọn ní ìṣẹ̀ǹbáyé ìwọ́n ní àkọ́kọ́ èèyàn lórílẹ̀ ànábì Ádámù ìsìláàmù ilẹ̀ ànábì Ádámù sí bẹ́sẹ̀ kan ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ìbáláyé àbúrò náà ti máa fi àbáláyé ìsìláàmù ló yẹ kó gbà ókọ̀ irọ́ ni eégún ṣíṣe kìí sáfà ẹ̀sìn ni ẹ̀mí bàbá dá sí ẹ̀mọ́ kí wọn kú ọdún ẹ̀mọ́ kí wọn kú ọdún ẹ̀mọ́kì ẹbá fẹ́ mí bàbá fẹ́ mí kó jẹ́ lórí dáadáa bàbá kíra pé a ṣe mí nígbà tá à ń kíra wa ju àwẹ̀ ìtọ́nà ń fẹ́ nílé yìí bàbá ń sọ ọdún ìtùnú àwẹ̀ a ṣe mí ìtọ́nà ń fẹ́ ni bàbá ń ṣe léyà tá a pé a ṣe mí ìtọ́nà ń fẹ́ ni ìtọ́nà ń fẹ́ la mọ̀ sọ pé a mọ̀ kíra pé a ṣe mí ìlú lórí ètò ìgbótọ́nà ọ̀bọ̀ ọ̀fẹ́ àwọn ẹlẹ́bọ ká mọ̀ wọn lẹ́lẹ́bọ ká sì mọ̀ dá sí wọn kódà ká má sọ wípé ìlànà tí wọ́n ń tọ̀ ìlànà tó tọ́ ni ìlànà tí ò tọ́ ni ọlọ́run ní gbogbo bàbá ẹ̀yìn ọlọ́run wá tẹ́ jókòó ẹ̀sẹ̀ bàbá wa bàbá béèrè lọ́wọ́ yẹn kí ẹ sọ̀tọ̀ fún wa àwọn àsìkò kan ti lọ ní mọ́ta là ń bẹ̀ ọ́ tẹ́gùn tó gbàgbé kọjá ẹ mọ́jú àlọ́ ẹnu yín láti gbọ́ tọ́lọ́run ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n kì í sọ̀rẹ́ ara wọn àwọn àfáà mọ́tàlá ò ní gbà kí ó gba mọ́tà iwájú ìta àwọn kọjá pé irú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ wulẹ̀ lẹ́yìn ẹnu yìí náà láti di gbọ́ kékeré náà pa ṣàgbọ́là bí òkú bá dé bá dérò àfáà àti ṣàgbọ́là bí kí lọ́ọ́ fẹ́ pa wọ́n pọ̀ ẹ mọ́ dọ́dọ̀ àwọn aláwo ọlọ́run nílé yín káàkiri ọlọ́run nílé àyè láàmú ẹ̀jẹ̀ wọn mọ̀ ṣe tí wọ́n bá bá pè wọ́n tí wọ́n bá dún alhamdulillah bí wọn bá wá gbọ́ ẹ̀jẹ̀ wọn mọ̀ ṣe tiwọn káwa náà mọ̀ ṣe tiwa bó bá díwájú ọlọ́run bá ọlọ́run mẹ́ni tiẹ̀ ọlọ́run lè kọ̀ fún wa. ẹlẹ́ẹ̀kẹrin àfẹ́kẹ́ ní àdìọ́kàn lẹ́rí bá ṣe jókòó yìí àdìọ́kàn wa sẹ́sìn ọlọ́run ó gbọ́dọ̀ dáa. kí ìyẹn máa kírun mo ti gbọ́ ọdún pẹ́ẹ́nì kan wà ọmọ ń kírun wà mọ́tò wa ọ̀rọ̀ yẹn kọ́ lè gbóhùn ní ó ń kí o àmọ́ gbólóhùn pé ìwé sọ̀rọ̀ yẹn àdíọ́kàn rẹ̀ lọ sọ jáde ọkà ó lè fi ọkà ń kí ni ó gbà kọ́ràn yẹn ni kò ní wà náà so àdíọ́kàn wa ó gbọ́dọ̀ já afálẹ́ mọ̀lẹ́ takọ̀dà alàgbẹ̀rọ̀ aliyu nàbí yìí sọ́nà bá wà akùmọ̀làmìnì hadiyi àwọn hukuma ghairi asàlàmìnì hukumi kàlẹ́dí yẹn kọ̀tìlú náà hukuma tọ̀wàgé ní ọwọ́kàtì ìdájọ́ ọ̀tọ́lọ́run ìlànà tàbí Muhammad sọlọ́lá kò sí ìlànà kò sí ìdájọ́ kẹkẹ àti ìlànà kẹkẹ tá a lè tẹ̀lé láyé ń bì táyé lè lójú àfitọ́lọ́ tàbí ìlànà ọlọ́run ìlànà tàbí òun nìkan láyé fi lè rójú àdíọ́kẹ̀ yẹn ló gbọ́dọ̀ wà fún oníkàlùkù wa ìta gbọ́dọ̀ gbàgbọ́dọ̀ jẹ́rí sẹ̀ríà sẹ̀ríà tí wọ́n bá sọ pé ká lo sẹ̀ríà tí wọ́n bá ń pè wá pé ká ṣe sẹ̀ríà àti àwọn ọlọ́run papọ̀ alẹ́wọ̀n sí àdàbí tí wọ́n bá ní ká lo sẹ̀ríà òfin ọlọ́run òfin dídí òfin dídí òun náà ni òfin tí wọ́n ń pè wá sí sẹ̀ríà déédéé nílẹ̀ yí àgbàlagbà lẹ́yìn fífi tọmọ bá ṣe nǹkan tí ọ̀dà ẹ̀dá tẹ̀rí àmà àbẹ́ ẹsẹ̀ déédéé fún ẹ fún ní ìdájọ́ déédéé ìdájọ́ déédéé ni wọ́n pè ní ṣẹ̀ríà ọlọ́run lọ́bọ ní déédéé bí gbogbo wa papọ̀ yìí àtẹ̀yìn bàbá bàbá wa sọ pé ọ̀jọ̀gbọ́n ni onílàáká ìlú ṣẹ̀rí tá a bá sòkò gbogbo ará àdúgbò ilé kan bá a bá sòkò gbogbo ará àdúgbò yìí mọ̀mọ́ bàbá ààrẹ tó fi tá a fi òbí tẹ́lọ̀ yà èyí tẹ́ ẹ ṣe yìí àràájì ọ̀dọ̀ ara yín lẹ́rú kó sí bí èmi bí òfin eléyìí ọ̀dọ̀ ara yín lẹ́rú kó sí bí òfin eléyìí. ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé wọn kò lè mọ kò lè má rí bẹ́ẹ̀ ìjọ téèyàn bá mọ tára rẹ̀ tó sì oníjọ́ náà tiẹ̀ bàjẹ́. òfin tọmọ nìyẹn bá ṣe bí òsì ṣe lò yorùbá yíbò tó bá débi òfin oníkálùkù ọmọ ṣe tó ti kọ rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ ṣùgbọ́n òfin ọlọ́run ibẹ̀ ní dédé wà àìmọ̀ wá rò wípé ìlànà kan bẹ táàtọ̀ tó lè dáa ju èyí tọ́lọ́run bá là kalẹ̀ lọ tẹ́rí gbogbo ẹni ó bá rò bẹ́ẹ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ibi tí wọ́n ti ṣe àṣìṣe tó ga jù wọ́n ló ń fi ọlọ́run wà wọ́n sì tẹ̀lé ìlànà ọlọ́run ara tí máa ba ìsìláàmù jẹ́ múyàn òun ni kó gbà pé òfin ọlọ́run kò lè mú ààtò kò lè mú ìfọ̀kànbalẹ̀ wá fún wa àfi òfin tá